الحمد لله رب العالمين جعل هذه الأمة خير أمة أخرجت للناس وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب الناس ملك الناس رب الناس ملك الناس إله الناس وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ذوي الشجاعة واليأس ذوي الشجاعة والبأس فسلم تسليما كثيرا أريد فون الله أبا كنسسو جعل هذه الأمة خير أمة أسي الأمة النبي محمد صلى الله عليه وسلم أسي ني الأمة تلوري جولاي mo ń jẹ́rìí pé ọ̀kan ṣoṣo náà ọlọ́run ọba náà ọba tí ò lórogún ni ọba gbogbo ọmọ ènìyàn ọba tí ó dọ́ràn yà fún gbogbo èèyàn ó máa sìn málìkì náà sí ìlàhìnà ẹlẹ́dàá wa mo ń jẹ́rìí bákan náà pé ànábì Muhammad sallallahu alaihi wasallam jíṣẹ́ ọlọ́ọ̀bá náà ni ẹrú rẹ̀ sí ni salawatu rabbi wa salamu alaihi wa ala alihi wa sahabi ọlọ́ọ̀bá ni sì kẹ́ fáwọn sàhábà rẹ̀ náà àtàwọn ará ilé ànábì sallallahu tí wọ́n gbóyà lórí òdodo àti dídúó ti ẹ̀sìn ọlọ́run ètò wa ojúṣe mùsùlùmí òun láti lámọ̀ bára sọ̀rọ̀ nínú ẹ̀ lónìí ayíwá náà so tákùlọ́ àtàhálà dùmtìtàlẹ̀ wà mẹ́rì ọ̀ràn ẹ̀ ní kápáyà ọlọ́run ká sì tẹ̀lé àwọn àṣẹ rẹ̀ o nínú ojúṣe mùsùlùmí ní ìta fi ń pe mùsùlùmí ní mùsùlùmí o wọ́jú ti náà bí mọ̀nà yìí ká sì jìnà sí bá kọ̀ ọ̀ṣúkùrì ní àmì ká máa dúpẹ́ ìkẹtọ́ lọ́wọ́ bá ṣe torí ó pọ̀ tí ò ló ń kà wàhóòdù wàhálà ayédi ṣàbábìkùn ìjọ àjẹ́ ìtàmọ̀ ìbára wa sọ̀rọ̀ gan nígbòógì oníbáwo láti kíè sí ọ̀dọ́ báwo ni a ṣe rúlà láwùjọ wa yìí tí ọ̀dọ́ fi yege lásìkò ọ̀dọ́ ò ní ráre àsìkò ọ̀dọ́ ráre máwọn ẹlòmíì lọ́wọ́ nígbà tó ráre ojúṣe tó yẹ ká bá ọ̀dọ́ nínú ẹ̀ táà bá níbẹ̀ ibi tí wọ́n hewú sí náà wọ́n wà dò ní o tó wáyé pé bí jágbajàgba ní ibẹ̀ wọ́n wà dò ní o àwọn èèyàn ò ní o ìgbà ọ̀dọ́ ni wọ́n ti sì rìn o ibi táwọn èèyàn fojú sí ọ̀tọ̀ ní o ibi taburú sì sodo sí gan-an onígbà tọ́dọ̀ ráre mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń sẹ̀yìn lọ́wọ́ láyé tó ráre mọ́ wọn lọ́wọ́ fàkóòdù àlàáìdì ṣàbábìkún wọ̀wàjìhóhùn alìwọ́jì àtàsọ́ọ̀lìhà ẹ̀dàkùnjẹ́ ká kíyèsí ọ̀dọ́ gangan tí ń gbọ́rọ̀ yìí ó kíyèsí ra ẹ̀ torí pé àwọn ọ̀dọ́ kan ń bẹ tí wọ́n ti wọ́n ti dá dúró báyìí ẹ mọ̀ gbọ́ tẹ́wọ̀n sọ pé ẹwà ẹfẹ̀mílẹ̀ o èmi mo nira mi o àwọn kan gbà táwọn ti dé stage yẹn

máa bá yí torí pé <laughs> la hawla wala quwwata illa billah ẹni tí ń bẹ lẹ́yìn yorùbá ẹ̀yìn náà lẹ sọ ẹni tí ń bẹ lẹ́yìn eh, ọ̀fà ó jèjì lọ bí ó bá pé bẹ́ẹ̀ sí máa gbin náà nìyẹn ẹni tí ń bẹ lẹ́yìn ẹ̀fà jèjì lọ ẹ̀rí wípé eh, ọlọ́run fún wa ẹni kan bí bí méje méje mẹ́jọ mẹ́jọ ọmọ ti pọ̀ hmm. ẹjọ́ pọ̀ lọ́dọ̀ ọlọ́run lágbọ́n kọ́ bímọ lásán ọ̀rí ọmọ darí síwájú pé sójú ọ̀nà pé ọlọ́run ní kẹ́ẹ̀ṣe báwùjọ ìṣe ń dàrú yìí ó ti ń gbóná gírígírí ọmọ ẹ̀ náà jẹ́ kan hmm, ọmọ kan nínú wọn ó sì ń wò pé àbímọ àbímọ tí ayọ̀ lọ bíun àbínira wàjíhùn àlèwójí àtàfọ́ ọ̀lẹ̀ hà kó tó dípò bọ́ ẹdojú kọ ọmọ kọ ibi rẹ̀ ayé àmà. torí nígbà kan ń bẹ táwọn ọmọ yìí sẹ̀ ní bọ̀ ẹbẹ́ ẹ̀rọ lógbò ẹ̀rọ gbogbo táàrí lónìí náà ni ìsìn táà pé ayélujára wọn sí kò tó ní abala tó ti yẹ ká sí kẹ́kọ̀ọ́ ìyá wípé ọmọ wo bóyá ń gbàtọ́ bá ti ilé ẹ̀kọ́ dé ni bá fọ́sì tó lọ ni bá ṣe ń gbójú mọ́ra wọn náà nù pé gbé gbá wá gbá ò wá pé ti ń sọ orí ní sọ̀jìká ángẹ́lì tàbí nígbà tí wàá ti sómi ò níbẹ̀ ẹnìkan sì gbé báskẹ́ẹ̀tì kọ́ ajá lọ́rùn kan ó ti ń kó wọn ajá oléré ní la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wa sallam ọmọ ẹranko tàbí làákà ìròyìn tó ìwọ́ wá ń sọ pé à ah, ọlọ́run fún ọlọ́mọ ọlọ́run fún ọlọ́mọ ọmọ ti ra ọmọ ti sèdí ọmọ ti ń gba omi lójú ẹ torí pé nígbà tó kọ́ tó máa sun fún jèrè ọmọ ọmọ ni ò kọ́kọ́ jèrè rẹ ọmọ ni ò kọ́kọ́ jèrè rẹ ẹjọ́ sẹ́ra yín ni àìkíyèsí eh, ibi tí ọmọ èèyàn kíyèsí àwùjọ yìí náà tó dàrú débi tó dàrú dé yìí kìí ṣe pé àmúwọ ọlọ́run àfọ́fà ni àti bá se pá àmúwọ ọlọ́run se bá àmúwọ ọlọ́run ṣe rí lójú àwọn kan táyé dàrú mọ́ lọ́wọ́ náà òjò òkúta ti ń rọrí sánmà ilẹ̀ ti ń lanu ti ń gbé mílíọ̀nsì mì iná ti ń sẹ́yọ tí pẹ̀lú kankan kan ní ọmọ ádámà gbogbo àwọn ọ̀tàn bọ́lọ̀n ṣe bínú sáwọn èèyàn kan tá a ṣe mọ̀ páwùjọ wọn dàrú òun nìyẹn tó wà lákọọ́lẹ̀ ọlọ́run ti sì kankan náà ní gbogbo eléyìí táwọn wí bí ìbá ṣe pé à ń jẹ èso pápọ̀ ara wa gbìn òye tán bá ń sọ nígbà kan pé ọmọkọmọ ẹ mọ gbọ́yé bàbá kí bàbá tọ́wọ́ ti tẹ̀ tó náà sọ ọmọ rí ìdí yẹn tàbí ń pe ọ̀dọ́ tàbí ń pe aráyé sí àkíyèsí lónìí àtẹlẹ́sìn Islam àtẹntí ìfẹlẹ́sìn Islam gbogbo èmọ̀tá àhànra wa yìí bí táyé dàrúdé pàápàá jùlọ àwùjọ ti wa yìí kìí ṣe àwọn àjọ̀nú ló yarí mo ti ń sọ ọ̀rọ̀ yìí ti tó bí ọbọjọ́ mẹ́ta mo sọ ń kó túbà júmọ̀ mo sọ láwọn àyè míì náà kìí sàlùjẹ̀nú ló yarí ẹni tọ́lọ̀ ń sọ nípa àlùjẹ̀nú ni pé innahum yarawna yara min haythu la taraw innahum innahu wa qabiluhu innahu yarawna kum wa qabiluhu wọ́n rí yín àwọn ọ̀gá àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ wọ́n rí yín ẹ̀yin wọn wọ́n sì ń wa wọ́n ń yẹ̀bá wọn kọlù wa bí bá ṣe tó mọ̀ náà fọwọ́ rẹ̀ fà wọ́n pé túláàsì ó gbọ́dọ̀ wọlé òun wa àbí túláàsì nígbà tóun ti ń pẹnu mọ́ orúkọ ẹ̀ láti jọjọ́ sáyẹ̀kọ́ yọjú eléhùn nìkan ọ̀gbìn àánú hàn lè mọ̀ ìwọ́n nípa bọ́lọ́run ṣe dá wọn wọn ò dáwùjọ wa rú o à ń lọ à ń bọ̀ lálẹ́ à ń lọ à ń bọ̀ lọ́sà àwọn náà ti mọ̀ pé tó bá tásìkò kan a máa tètè pé ká lọ wọ̀ báwọn dábàá wa náà ṣe máa ń wọ̀ ṣùgbọ́n ìmọ̀ tá àhàrà wa gan jù àwọn ọmọ ádámà yìí náà ní kí sàlùjẹ̀mú kì í ṣe mọ̀láìkà èèmọ̀ tọ́lọ́run àwọn àwùjọ kan tí wọ́n ṣe kèfì ní sọ́lọ́run ọlọ́run rán mọ̀láìkẹ́ sáwọn kan tàríkà pẹ̀lú ẹ̀rí bẹ́ẹ̀ lọ pa wọ́n rẹ́ ọlọ́run rán iná sáwọn míì ọlọ́run rán omi sáwọn míì bí ayé ànábì Nuhu alayhi salam àmọ́ lónìí tá ń sọ̀rọ̀ yìí ọ̀kan náà àwọn àbínú ọlọ́run ọ̀tí ìṣẹ̀lẹ̀ ọmọ tẹ́nìkan bí nú ọ̀yìn ọmọ ádámọ̀ tẹ́ ń gbọ́rọ̀ lónìí òun fìtínà àwùjọ yìí tóun náà ti kó lọ́dọ̀ àbó wà lọ́dọ̀ àbó ti di bàbá tóun náà ń fún àwọn ọ̀dọ́ míì tí ń bọ̀ lẹ́yìn tó dàbí irú tiẹ̀ náà ti ń fún ọ lọ́wọ́ olùdísí náà àwùjọ yìí iná fà tó ló fi jẹ́ pé ó di ọ̀ràn yàn láti pàkíyèsí ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ gbogbo àwọn tí ń ṣèjọba lónìí ẹni tí àwọn ọ̀pẹ́ni tó gbé pè ní pọ̀nú wọn ọ̀dọ́ ló sì pọ̀ nínú wọn ọ̀dọ́ kódà ayé tó gbọ́ táwọn kan tó ń sọ wípé àwọn bàbá ti dàgbà ẹjẹ́ kọ́dọ̀ take over nígbà tó máa dáwọn fẹ́ jóná látàrí àbí ọ̀dọ́ tí ń hùwà àbí tí ń hùwà iná kọ lẹ́gbẹ̀ẹ́ ìjọba orílẹ̀-èdè lé lọ́wọ́ tí ìgbà tá ń pèpè pé ẹwọ́n Ádámà fẹ́ jóná látàyé nù torí bẹ́ẹ̀ wà jì ohun ìwọ́jẹ́ sọ̀sọ́ọ̀lẹ̀ ẹdójú ọ̀dọ́ kọbi tí ayé yóò ti tòrò àti ọ̀rọ̀ alkiyama fa inna Allah kọ̀dí ìsàràákún àléhìn torí páwọn ọ̀dọ́ yọ ọlọ́run ti fi wọ́n sábẹ́ wa inú fàtímọ̀ fi fàwọn dábà tá ń lò sí àpèjúwe ọlọ́run ti fi wọ́n sábẹ́ wa ń gbà kan tó jẹ́ pé ń wà flexible wọ́n fẹ́lẹ́ débi pé ibi tá a bá fẹ́ tẹ̀ wọ́n sí ni wọ́n tẹ̀ sí ibi tá a bá fẹ́ darí wọn sí ni wọ́n darí sí so gbogbo kódà nígbà míì nínú àánú ọlọ́run tí ọmọ bá jogún tí bàbá bá dá tóbi bá dá ojú ọ̀nà bí tí ń ṣe yẹn tí ń sọ lẹ́nu tí ń hù níwà iná lọmọ mọ rìn ní ó tẹ̀lé oún gẹ́gẹ́ tí ìpé ọmọ jókòó pẹ́yá wá ṣe tí mò ń ṣe àmọ́ sì jogún ẹ̀ tó bá jẹ́ ìdàkejì náà lélẹ̀ tó jẹ́ pọ̀ ló pọ̀ jù ń fagbó ń mutí ń mu sìgá ẹ̀hànnà ni ọmọ yẹn náà ti ẹ̀hànnà tó yẹ láìtí ìpèjókò yóò rán mọ́ ya bàbá ẹ̀ lẹ́nu pé àà ah, ah, irú kí lọ́mọ ìfẹ́ máa dánwò yìí ń tó rí ń tó rí náà ní dánwò ọ̀rọ̀ lè sọ̀rọ̀ gbólóhùn pé ọya wèrè ni èmi ti gbọ́ lẹ́nu orú wọn kan kìíṣẹ́ méjì ọmọ tó jẹ́ pé ọ̀rọ̀ ti sẹ̀ jáde lẹ́nu ẹ̀ ni tí ó sọ fẹ́ni tó ṣe ìkà àbí tó rò pó sàdá sí pé wèrè ni torí ẹ̀gbọ́n rẹ̀ fà lọ́wọ́ báyìí bóyá wá fẹsẹ̀ gbá ti wọn o ni ilé ẹ̀kọ́ táwọn ọmọ ń lọ lónìí láwọn ọmọ wẹrẹ complain ti pọ̀ jù ilé ẹ̀kọ́ tán bá ti mójútó ọmọ tí èso owó ní wọ́n fẹ́ gbà wọ́n mọ̀ wọ́n rẹ́ sí sáwọn òbí ẹ̀wá a rí pé ìtọ́mọ̀ yìí sọ lẹ́nu ìwà tọ́mọ̀ yìí hù ó bá wa lójijì inú ilé yìí ló sì ti ń wá ẹ̀yìn lẹ́sìn bí ilé ẹ̀kọ́ ń pe àwọn òbí bẹ́ẹ̀ lásìkò ìpè yẹn wá ń pọ̀ láwọn ọmọ kéékèèké ní gbólóhùn tẹ́ mọ̀ gbọ́ lẹ́nu wọn àtìwà tí wọ́n mọ̀ hù láwọn ilé ẹ̀kọ́ tó kọjá ó ẹ̀kọ́ tí ti pé wọ́n ṣe nǹkan yẹn ọfẹ́ fẹ́ èrò ó dọwọ́ àwọ̀ bí o ẹjá bẹ̀rù ọlọ́run wàjìhúhún tọ̀ ha. sálàm ó ní rọ́ ìwọ̀n ìyàtẹ̀ gbogbo yín la fún ní nǹkan sọ á sì fún yín sọ àwọn ọmọ táà ń bí bẹ́ẹ̀ ọ̀dọ́ ni ìmọ́rẹ̀dìlì umma ó ní òpó àwùjọ àwọn ni jíìlù mustakbal àwọn tá à ń retí lọ́la bó ṣe yẹ rí nìyẹn ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ mọ́ lásìkò yìí ni mo sọ lẹ́ẹ̀kan ọ̀dọ́ tí kò bèṣù bẹ̀gbà tó jẹ́ pé tí gbogbo àwùjọ bá parẹ́ tó dáa fóun nìkan kò sí kankan lọ́dọ̀ tiẹ̀ ó wù bẹ́ẹ̀ gbogbo àwùjọ ọba parẹ́ títí ẹsá ti tòrò owó ọ̀dọ́ yẹn bẹ́ẹ̀ sọ́dọ̀ yẹn lẹ́fẹ́ gbá àwùjọ lọ́wọ́ sí ọ̀dọ́ yẹn lẹ́fẹ́ sọ pé òun ni kó di òpó àwùjọ mú kó dìjánu ẹ̀mú lọ́la àwọn ló sì jẹ́ kó jẹ́ òpó olé òpó àwùjọ gangan tó máa àwùjọ tòrò tó bá jẹ́ pé bọ́dọ̀ sí ẹ kó rí òun lọ̀dọ́ rí ọ̀dọ́ ni ó jẹ́ pílà tí ó jẹ́ ìpìlẹ̀ ìdúróṣinṣin àwùjọ tí ó tòrò nínú wọn láti ráwọn olùmọ̀ ọlọ́pọlọ pípé tí wọ́n mọ̀ darí àwùjọ nínú wọn láti rí àwọn ọmọ ogun tí wọ́n mọ̀ dáàbòbò tí wọ́n mọ̀ dáàbòbò tí wọ́n mọ̀ mú ìdáàbòbò àlàáfíà wá tí wọ́n mọ̀ gbógun ti àbòsí gan tí ò ní jẹ́ pé àwọn gangan ní ọ̀hádìí ogun àti fìtínà fún àwùjọ nínú ọ̀dọ́ láti rí àwọn oníṣẹ́ ọwọ́ onírànran oníṣẹ́ ribiribi tí wọ́n ń ronú kan àwọn nǹkan tuntun tuntun tí wọ́n lè mú jáde bó bá jẹ́ pé ọ̀dọ́ aláwùjọ orílẹ̀-èdè wa tí a ń pè ní Nàìjíríà tá wà yìí tó bá jẹ́ pé ibi tá ti ka ọ̀dọ́kùn ni subhanallah òyìnbó ti mọ jowú wa pẹ̀lú àwọn ìrírí tá a fojú rí àti tá a gbọ́

ọmọléyè wúlò ajá kan tí àwọn ọmọ yunifásitì kan ṣe láìpẹ́ tí wọ́n ní wọ́n ti gbé sórí agbègbè wọ́n ti gbó sórí afẹ́fẹ́ o tó jẹ́ pé ó tó ní àwọn àǹfààní tí ó ṣe ju ajá gan tí à ń rà tí ń bímọ tí ń sẹ̀mí lọ ajá àdáàbòbò bí mo ṣe tó rí ẹni mo tún wò pé àwọn ìbò fẹ́ dé tán máa kọ́ ọmọ ìkó Nàìjíríà láìpẹ́ yìí pé ẹ máa bọ̀ lókè lọ́hùn àwùjọ yìí òyìnbó bá ti mọ gbogbo ọ̀nà lórí ilẹ̀ wọ́n ti ń jowó ẹ̀ lórí ìdàgbàsókè ọpọlọ lọ́nà tó tọ́ wọn bá ti mọ jowó àwùjọ yìí ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ ṣáàrànlá nígbà tí ọpọlọ èèyàn wá jiná síbi nǹkan míì nígbà tí wọ́n rí lò síbi wọ́n tún wá lórí ọpọlọ yẹn pé ọkọ̀ aburú ọmọ aráyé wa ń sá fún orílẹ̀-èdè yìí àwọn tó múlé tí ń fún wa àwọn tó dìnà sí wa ò fẹ́ torí ọpọlọ yẹn ó sáàsì nǹkan kan náà ni ẹ̀yin Yorùbá náà lẹ pé ọwọ́ tó bá dilẹ̀ ti ti ti tán yọ àké tán di alásàsí tán lọ àfẹ́rí tán lẹgbẹ́ tán yọ bàrà lọ́tún lọ́sì níbi iṣẹ́ láabi òkìkí kan káàkiri ayé mi ìdàkejì yẹn náà táwọn ọ̀dọ́ bá dá ìdá sọ́làhú akọ́rọ̀ tẹ̀bí ìmọ̀ ayúnu àbá ìhìn fi àyà tí a mọ̀ pé tọ́dọ̀ bá dá ọkàn ọkàn tó bí wọ́n balẹ̀ wọ́n lọ́mọ kan bí ti gbé pá ọmọ eléyìí wúlò fáyé nínú ìkan ayé wọ́n sì gbé iná kó bàbá tó gbé àtìyá tó gbé torí tí ó jẹ́ kọ́kọ́ ẹ̀mọ́ wà ní pé ibìkan bẹ̀dá tó ń pè nàìjíríà nù àwọn tó ń gbọ́n wọ́n yà gbé lọ àti bàbá rẹ̀ àti yẹ́ pé kọ́ mọ̀ràn ti nàìjíríà mọ́ bí ọmọ bá mi ni láti rẹ̀ tó bá jẹ́ ọmọ mi tó yàyàkuyà tó di nǹkan míì máa wùjọ lọ́wọ́ tó yé sọ pé wọn níbí àǹfààní àwọn ọmọ tó bá dáa yóò kárí inú ilé wọn yóò kárí àwùjọ wọn ọlọ́run bá wa subhanahu wa ta'ala nínú ayé al-Qur'an Karim walladhina amanu wattaba'athum dhurriyyatuhum bi'imanin alhaqna bihim dhurriyyatahum ẹ̀rí níbi ọ̀rọ̀ ẹ̀sìn a ń sọ nínú àwọn àyè ìdánilẹ́kọ̀ọ́ wa tó ti kọjá lọ tá sọ wípé ayọ̀ ọmọ èèyàn láyé lẹ̀sìn ọlọ́run ibẹ̀ náà látún ti ibẹ̀ náà látún lọ́rọ̀ ọ̀dọ́mọ́ yìí nínú ayé alukùránì kẹrin wàlẹ̀dínà ámànú àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́n bá gbọ́ wàtábà àti ń dórò ìyá tòun táwọn ìran wọn ẹlẹ́bí wọn tí wọ́n wá tẹ̀lé wọn lórí iman alhakinadi ń dórò ìyá àlùjánà oníkẹni wọ́n wọ̀ wà máa ń sọ́lá hamin àbá ihim àtàwọn bàbá wọn tí wọ́n jẹ́ rí, wà azuwajihim àtàwọn ìyàwó wọn wà lórí ya ti him sọ́rà kẹtàlá ní àyà 23 àti gbogbo àrọmọdọ́mọ wọn táwọn náà jẹ́ ẹni tó dáadáa tí wọ́n oríire fàmìsánà báyìí ìtajà àti ìnáyàtò àbíyà náwà dòròyẹ́fì àwọn ànábì ọlọ́run bá àwọn ni wọ́n lékè níbi kí wọ́n kọ́ mójútó àwọn tí a jogún fún wọn lọ́mọ lẹ́bí kọ́bílà ojú dìhì kódà ká tó bí àwọn ọmọ wọn àwọn ọmọ tí wọ́n tí wọ́n ti máa dojú kọ wọ́n máa lákàkà lórí báwọn lọ àwọn ọmọ yóò sì lo ayé eré tí wọ́n sì là láyàtọ̀ kíyàmù fàhálà Ibrahim al-Khalil àwọn Ibrahim alayhi salam onírọ́bìjì á ní mùkí máa sọ́lá gbogbo ọ̀dọ́ tí ó bá là táwa fẹ́ kókó ayé àtàlùkì àmọ̀ kókó papọ̀ torí pé àwọn ọ̀dọ́ kan náà ń bẹ wọ́n ti là láyé lóòótọ́ o àwọn ọlọ́mọ aráyé mọ̀ sẹ́ni ọlà nínú àwọn tọ́pìkì tí mo ti ṣe síwájú wọ́n sí lọ́wọ́n ọ̀tún ni tálùkùránì ò mú wá torí pé bí ìwọ̀n bá sí lọ́hùn ìmọ̀ 50 billion lọ́mọ adámọ̀ ti bá ń bẹ láyé ọ̀rọ̀ tí mò ń sọ yìí nídùn wọ̀n táwọn èèyàn kílèmù ẹ̀sìn yálà ó sí Islam àbẹ́sìn míì tó wá pé 50 billion ní èèyàn tí ń bẹ ní gbogbo ayé 45 billion ń gbà wípé orí rẹ̀ yàtàkì àmọ́ bẹ̀m̀bẹ̀ kásìlọ́n tẹ́rí 5 tó kù wọ́n fẹ́ mọ́ lákàsí pé tí èèyàn sáà ti ráyé mú ẹmọ́tọ̀ ẹmọ́ bá yẹn sọ̀rọ̀ ń pa àlùkìyàmọ̀ nítorí pé bí mùsùlùmí ṣe pọ̀ tó láyé iye bílíọ̀n tí wọ́n jẹ́ wọ́n ń sọ̀rọ̀ ayé àtàkìámọ̀ orí ayé àtàkìámọ̀ àwọn tí èsè mùsùlùmí àwọn náà ń sọ̀rọ̀ ọ̀run ayérayé àtọ̀run àpáàdì tí wọ́n pé ọ̀nà kan làwọn náà ń gbà sọ yẹn ṣùgbọ́n ọ̀nà tí islam ń wá tó pé nàìjíríà ilẹ̀ lọ islam dára gbà pé ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn islam tí ò ní rújúrújú nú òun ló fún alárídájú wípé ìlànà tó bá mú wá ní ó ká mọ̀ bọ́dọ̀ ó sì sóréré láyé àti ní àlìkíyàmù inú Anabi ànábì Ibrahim àyẹ̀sàlá onírọ́bì jàánì mú kí mọ̀ sọ́lá ọlọ́run sí mílẹ̀ tí ó mọ̀ sí sọ́lá wà mí ń zòrò àtàwọn mi sọ́ọ̀tì Ibrahim na ẹ̀yà 40 Zakariya àdéhìsàlám onírọ́bì habuli min ladun kadhurriyatan tayyiba ọlọ́run fún mi lọ́mọ tí ó ọba tí gbọ́ tí sì gbàdúrà ọlọ́run nọ́rọ̀ àbí àdúrà nábí ọlọ́ọ̀bà mi ọ̀nìrọ́bì àwòzín ní ọlọ́ọ̀bà gbàmíláyè anàṣkúrọ̀ nírìn matak kí n lè dúpẹ́ kẹ́ rẹ àtórí rẹ alẹ́ tí a ní àmúta aláyì tó ṣe fún mi wà aláwà lìdá ètò òṣìṣẹ́ fáwọn òbí méjèèjì wà ní àmàlà sọ́ọ̀lì àǹtaròdọ́ jẹ́ ní ṣiṣẹ́ tó mi tó jẹ́ rẹ̀rà ní sí wọn dáadáa àmọ́ lónìí alóyún abímọ ló bá parí in tó pọ̀jù láwùjọ lónìí nìyẹn tó pọ̀jù láwùjọ lónìí yálà Islam gbójẹ́ Islam in tó pọ̀jù lónìí ẹ wọlé ẹ̀kọ́ tá ń ròyìn lẹ́ẹ̀kan tá best student in English best student in mathematics kódà gbogbo subject tó kò náà ni best student ẹ̀sìn kan ẹ̀sìn ọlọ́run bá ń kọ́ ẹ̀yìn islam islam ẹ̀ ń kọ́ ń bẹ̀lẹ̀ ṣe bí matasa àti pé ibi english àti gbogbo àti science ṣe ibẹ̀ ní alùkíámọ̀ ibẹ̀ lórí alùkíámọ̀ rẹ̀ wà ilé ìtàǹtì àkíyèsí sí nìyẹn ẹni tá a fi tọ́lọ́run ọba kọ́ in tó mọ̀ láyé ní ògbójúlé òní ó jẹ́ lógún wọ́n ṣe pé olówó náà ni tó wá dolówó látara òwò owó ni ó ga láyà ẹ owó ni ó jẹ́ lógún ìgbéraga ó wọ̀ ọ́

Eh, àrùn dà wọ́n láàmú bì kan ẹkọ́ ogun lọ ókè nígbà tí wọ́n ń pààyàn bì kan tí wọ́n ní ọdá náà ẹlọ gbógun tàwọn tí ń pààyàn kí lẹ a nídi owó kí lẹ́bì ṣe àti ra àdó olóró àti gan wọ́n sì dẹ̀wò ń sápò ọ̀dọ́kọ̀hùn sáwọ̀dọ́ dábì tọ́lọ́run bá bọ́ nìyẹn tó kí gbogbo èèyàn kú kí wọ́n ní kánlẹ̀ ráyè gbé ti wọn àrítàwọn kò sí wọ́n ní kankan kí èèyàn ìlú ibi ẹ̀sìn ọlọ́run ibẹ̀ láti máa bẹ̀rẹ̀ ibẹ̀ lákọ̀ọ́kọ́ kí eh, àlámọ̀rí eh, ilé bó ti yẹ kí ayé ó jẹ́ bẹ́ẹ̀ ibẹ̀ láti kọ́kọ́ kí ìbọn ọmọ lọ́kàn tó pé iná ṣàbábà ìhùmà ìdàfáfàdú ìhádàmà bìnà ìhùmà tọ́dọ̀ bá ti bàjẹ́ àwùjọ ti bàjẹ́ pátápátá láwùjọ ti bàjẹ́ ó dá ọmọ oríire oníbẹ lára ọmọ tó jẹ́ pé òun ló pa bàbá pé bàbá yìí ti pẹ́ láyé jù ṣẹlẹ̀ sáà jẹ́ ká mọ̀ pé àwọn kan náà àwọn tí ò ní jogún òun lọmọ tó pa bàbá àbẹ́nìkan tó jogún tó pa ẹni tó jẹ́ pé yóò jogún ẹ̀ tí ń kánjú wípé ó yẹ kó ti lọ ó yẹ ká rówó náà lójú ayé mi àtẹ̀yìntẹ̀ ń gbọ́ mi ó sì ṣẹlẹ̀ sọ́mọ tí wọ́n tọ́nu tó jẹ́ pé òun lọ́pọ̀ ẹni tó jogún ẹ̀ sọ́mọ tí wọ́n tọ́ òun lẹ́ni tó jẹ́ wípé kò ní nǹkan kan tí ó ṣe fún òbí ẹ̀ tó ti lọ ju kókó nǹkan àǹfààní rẹ̀ lọ kó sọ́dí tí ẹ̀ kò lè bẹ lọ́wọ́ bá fún pé ọlọ́run bá ń kẹ́ wọn lójú ayé wọn gan wọn rí tọ́jú sí ọlọ́run bá yìí sọ wípé nínú oore ayé tọ́lọ́run máa ń ṣe fún yàn tọ́mọ èèyàn bá ti lọ yàtọ̀ sí tóun náà ń ṣe fúnra ara rẹ̀ ó ní sádàkọ̀ tó ṣe kalẹ̀ ìmọ̀ tó kọ́yàn sàárà tó ṣe ọmọ dáadáa tó bí tó jẹ́ pé yóò mọ̀ bẹ́ẹ̀ lọ́run bá fún ẹ̀mọ̀ iye ọ̀dọ́ lónìí tó jẹ́ pé hálàkà nọ́fà wà hálàkà zọ́ìrà ó pa èèyàn ó pa ìmọye ó sì parẹ́ ó pa ìmọye èèyàn ó sì parẹ́ àpèjúwe eléyìí pọ̀ nínú wọn ọtí ló mu gbogbo àwọn tó kó sọ́pọ̀ ó parẹ́ ó sì pa wọn nínú wọn igbó ló mu wàkámi shab àìmọye ọ̀dọ́ ìkítàlá akílùú ọ̀dọ́ fi rojò látò ọmọ dákẹ́ ọ̀dọ́ ó dàrú ó change látọkùnrin ó dobìnrin ẹ̀ sì mọ̀ tẹ́ bá rí ìmí ẹ̀ sì mọ̀ pé séèyàn náà àbí èèyàn kọ́ ẹ̀ ti kọ́kọ́ kígbe kí ló dé moral jẹ̀nú ni àkẹ́kẹ́ alùjẹ̀nú kọ́ ọ̀bọ̀dá alágbájá ni èmi wà bẹ́ẹ̀ wàkánì sharp àìmọye ọ̀dọ́ ó jẹ́ pé kódà nílùú kan nísìn ẹnìkan sọ fún lamẹ́ríkà ó ní àwọn kan sọ pé no àwọn ti we are tired nípa adíjọ́kùnrin obìnrin lókùtà rẹ̀ ti lògbésí ayé tó kù wọ́n bá gbẹ́ wọn lọ́kùn gbẹ́ wọn lọ́sán gbẹ́ wọn lójú wọn gbẹ́ wọn dì obìnrin lẹ́ẹ̀mà rí ẹnìkan ló mọ nìkan tó jẹ́ ọkùnrin tó sì ti di obìnrin padà báyìí obìnrin náà wò pé mo ti táyàdì kí mọ́ jóbìnrin ẹ sọ rí lọkùnrin náà má bẹ̀rẹ̀ sí gbẹ́ lọ́tún gbẹ́ lọ́sì lọ́nà bá di nǹkan míì eléyìí mọ́ ó burú o ó burú jáì òfò ńlá ní àdánù ni tọ́dọ̀ bá ti bàjẹ́ àwùjọ ti bàjẹ́ àwùjọ wa tó bàjẹ́ ìyọ̀dọ̀ ti bàjẹ́ ni ojúṣe èmi àtẹnìkọ̀ọ̀kan yìí tẹ̀ ń gbọ́ mi ni o pàápàá jùlọ gbogbo ìgbà tá a bá ti bímọ nígbà tá a wà ń kéékèèké àwọn bàbá wa ládùúgbò gbogbo ọmọ àdúgbò lọmọ wọn ẹni tó bá kọ́kọ́ rí pé òun bọ̀mọ̀ wí náà ni ó bọ̀mọ̀ wí kò sọmọ tán lè bá wí ábẹ́lì tàbí àsìkò yìí tẹ́ni tó bímọ gẹ́gùn ò bọ́mọ wí mọ́ pé n tó tọ́ ní eléyìí ò tọ́ ọmọ máa sọ pé ẹ dákun òun fẹ́ fọmọ òun sí ibi ẹ̀kọ́ṣẹ́ finance tàbí ń pa owó jáde ń sìn yahoo